fídíò kan jáde lórí ọ̀rọ̀ ọmọ wọn Ṣèyí Tinubu torí another party poster lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn ọmọ àdúgbò ó ọ̀dà ọlọ́pàá kó yìnbọn fáwọn ọmọ yẹn ọlọ́run ló ní kí ọlọ́pàá yẹn fọpọlọ ṣe ní the same nǹkan tó ṣẹlẹ̀ ní Lekki toll gate tó bá yẹ pé ọlọ́pàá yẹn yìnbọn sí àwọn yẹn ni wọ́n á tún deny pé kì í ṣe àwọn wọ́n máa deny pé kì í ṣe àwọn. <laughs> ọlọ́run ọba ẹ wo nǹkan tí mo ná máa ṣẹlẹ̀ ní november àṣírí ńlá ni tó jẹ́ pé gbangba báyìí ló máa tú síta gbangba gidi kò wá ń ṣe àṣírí nìkan o àṣírí yẹn tó bá tú àṣírí ẹni yẹn tán ẹ̀mí kò yẹ kí n túṣu désàlẹ̀ kòkò tó bá di november ó máa ṣẹlẹ̀ clear general all over Nigeria ìgbà yẹn lẹ máa mọ̀ pé ah bọ́bọ́ ilé sọ bẹ́ẹ̀ pé kí ni máa ṣẹlẹ̀ lóòótọ́ mi mi ò rí nǹkan kan àmọ́ mo kàn yan fún yín ni. now recently tí mo ń sọ̀rọ̀ yìí kò sí epo petrol ní ìlú tí bá parọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò ẹ máa járọ̀ mi ẹ máa já irọ́ mi tó bá ti jẹ́ pé epo wà ní ìlú mo ń parọ́ ni wọ́n sọ pé epo fẹ́ wọ́n ṣé solution to Nigeria nìyẹn tọ́ọ̀gì lẹ fẹ́ fi ṣe president bàbá mo dúpẹ́ làwà irọ́ o èmi ò ṣe president o ẹ̀hún ẹ má kó wa pọ̀ ẹ má kó wa pọ̀ bàbá mi mo dúpẹ́ làwà ẹ má kó wa ẹ ṣọ́ra yín bàbá bàbá ní tọ́ọ̀gì lẹ fẹ́ fi ṣe president ẹ má kó wa pọ̀ ṣe ẹ bá sọ pé lẹ fẹ́ ọlọ́run ò ní jẹ́ yóò bá nation lèmi ń gbé bọ̀ kì í sọ̀rọ̀ òṣèlú kì í sọ̀rọ̀ òjẹ̀lú yorùbá nation yẹn dẹ̀ máa dífá fún pé kí gbogbo nǹkan tó ń jẹ́ citizen gbogbo ọmọ ìlú káàkiri gbogbo àgbálá ayé tó jẹ́ ọmọ yorùbá lè fẹnu sọ ọ̀rọ̀ kí ìjọba yẹn lè gbọ́ kó lè sọ pé nǹkan báyìí là ń fẹ́ kí ìjọba wa dẹ̀ lè ṣe kó má jẹ́ ìjọba tí ó jẹ́ pé máa yìnbọn fún wa mọ́ àwa citizen tá a jẹ́ ọmọ ìlú ṣèbí ìjọba nàìjíríà ṣe NIN fún wa NIN wa òun ṣèbí òun lè lọ fi sanwó ní airport kẹ́ tó travel out nǹkan tó ní value money wọ́n fi ń gbowó lọ́wọ́ yín ni wọn ò fi ṣe yín lóore ẹ dẹ̀ máa wo ìwé ìgbélùú tìlú òyìnbó ó wà yusuf wọn ìjọba wọn fi ń tọ́jú wọn wọ́n fi ń fún wọn lóúnjẹ per week níjọba sanwó wọn per hours làwọn òṣìṣẹ́ local local workers náà ń gba salary ṣé mo parọ́ ni mi ṣáde lu òyìnbó rí bọ̀ àwọn tó wà ń bẹ̀ ń jẹ́ kí n mọ̀ mo dẹ̀ ní sùn ìwọ̀n lọ́wọ́ níwọ̀nba bí ìjọba wọn ṣe ń tọ́jú wọn <laughs> wọ́n tẹ̀ ti bá mi tẹ́síwájú sí pé bẹ́ẹ̀ ni o kò ní bàjẹ́ ìjọba wọn tọ́jú wọn ìwé ìgbèlú wọn ó wà yusufu wọn bọ̀yé náírà ẹni ti nàìjíríà bí kò wà yusufu yín aṣọ ọrùn ọlọ́pàá ó pọ́n aṣọ ọrùn ọlọ́pàá àwọn ọkàn ṣe mi tó bá ṣe yọ ọ́dà orí àkódà kórí àwọn ọlọ́pàá yẹn náà ti pé díẹ̀ díẹ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gọ̀ wọ́n ponú díẹ̀ but nísìnyí wọ́n ọ̀dà kórí wọ́n ti pé díẹ̀ díẹ̀ tó sì lè mú ọmọ sínú kúkọ́ ọ̀dà fọlọ́pàá yẹn pé shoot lọ́pẹ́ oh, ọ̀gá àlọ́ fi shoot o ah gbàtọ́ bá yá sí ẹ máa sá lọ ẹ máa wá dà lóhùn lórí ó lè dèyà fọpọlọ sí i òun dà pé mo rí gbórí àwọn ọlọ́pàá yẹn ti gbé díẹ̀ díẹ̀ because mo máa ń pàdé wọn ní ìgboro lẹ́gbẹ́ tó bá rí tábà wáyé náà ah brother well done o God go deliver us o eh? civil servant ó pọ́lísì méjì civil servant in politics eh? civil servant in politics ó ń gba eh, minimum wage eh, kí ló ti ń pè é. Eh, wardrobe allowance petrol allowance àbí ó ń gba gbogbo yẹn but original civil servant that is working for Nigeria with all their strength they are they are working like slave tíṣà kí ni tíṣà èló ni tíṣà ń gbà èló ni minimum wage àwọn tíṣà àwọn tó ń ṣiṣẹ́ local government tó ń jẹ́ tó ń jẹ́ tó ń jẹ́ salary owner tí ò ń ṣe senator o tí ò ń ṣe lókù gọ́ọ̀mẹ̀ntì chairman o àwọn wọ́kàsì wọn èlò náà ń gbà sálárì bàtà ẹlòmíì ti máa jẹ báńkà èlò ló ń gbà sálárì àwọn wèrè tó kóra wọn jọ sínú nàìjíríà yẹn ọpọlọ wá sí now tí as baba Tinubu is an intelligent man intelligence wọn yẹn before ọkọ tó di president ló yẹ kán ti lò fúnlẹ̀ Yorùbá before ọkọ tó sọ pé wọ́n lọ president ló yẹ tó bá yẹ kó wọ́n fẹ́ kó Yorùbá yọ lóko ẹrú owó tí bàbá nínú kan ó ti túlẹ̀ Yorùbá ṣe tọ́tọ́ ni kájẹ̀ tó wá sọ ẹyẹ ká yọ tàwọn sẹ́nítọ̀ kúrò bẹ̀ <laughs> ṣe rò pé ṣé wọ́n rò pé àgbọ́n ni ṣé wọ́n rò pé àlọ́pọ̀lọ́ ni àbí tabakọ̀dà kẹta bá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ẹni àwọn kan jáde lẹ́nu jọ́ mẹ́ta wọ́n blame Dino Melaye àbí kájẹ̀ bàbá lórí bú ọmọ làwọn náà ọmọ àlè làwọn náà àwọn náà ń ṣiṣẹ́ ọmọ àlè bọ́ọ̀tì mọ́tò tó wà nínú kọ́ńpáǹdì dínà mẹ́láyè kò tó kúọ́tà kan tó wà nínú kọ́ńpáǹdì bàbá Tinubu ó yá ẹ torí gbogbo yín pariwo Yorùbá ló kàn lóòótọ́ bọ̀ ìdí abájọ Yorùbá tí Yorùbá fẹ́ fi bọ́ lóko ẹrú yẹn fún wa Yorùbá nation lẹ́ attack inú yín ò dá sí wa inú ẹ̀yin Yorùbá ló kàn kò dá sí wa inú tàwa dẹ̀ dá sí yín torí pé àwa tún ṣe máa ń sọ̀rọ̀ plan b ńgbà míì but ẹ̀yin inú yín ò dáa sáwọn tó ń ṣe Yorùbá nation inú yín tí ò dẹ̀ dáa sí àwọn tó ń ṣe Yorùbá nation yẹn orí ilẹ̀ Yorùbá orí Oòduà tẹ́ gbé pamọ́ orí ìṣẹ̀dá ilẹ̀ Yorùbá tẹ́ gbé pamọ́ ò lè gbé yín débẹ̀ November lọ̀rọ̀ yín mọ́ wàláì tàláì èmi Saheed Ire mo sọ bẹ́ẹ̀ <laughs> mo kéré o àmọ́ mo tó sọ bẹ́ẹ̀ pé November lọ̀rọ̀ yín mọ́ ẹ mọ̀ pé mo máa ń kọrin kan mo ní alákìsà tó ń jó lóru èèbò ọ̀pọ̀ ilẹ̀ àmọ́ lọ́la o ẹni bá lísì sórin yẹn dáadáa tó bá nílà ká ìbéèrè lọ́wọ́ mi pé Saheed kí ló rò débi orin yìí ẹ máa mọ̀ pé November ni gbogbo ẹ̀wọ̀n November <laughs> èmi mo máa ń sọ̀rọ̀ tí mo lo yẹ́rìn ìdìsẹ́tì ẹ má bàa gbà mí gbọ́ November ni gbogbo ẹ̀wọ̀n kò fọ́ náà bàṣẹ lẹ́yìn ẹ lọ kọ sílẹ̀ pé bọ̀bọ̀ ọmọ kékeré yìí ó ti dé ó sọ pé november kí ló máa ṣẹlẹ̀ ní november <laughs> ẹ máa wòran hmm, ẹ máa wòran <laughs> bẹ́ẹ̀ ni ẹ máa wòran mo fi dá yín lójú pé kẹ́ ẹ máa wòran ọlọ́run ọba ni ó ṣeé ṣe kí chief sunday igbòho náà wá wà mí kó wá gbọ́ pé ah, Saheed sọ pé november nìkan máa ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ní november ó ṣeé ṣe kó má yá wọn náà bọ̀ kankan máa ṣẹlẹ̀ ní november tó yẹ pé ah ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa fẹ́ so màlúù mọ́ ilé ilé ọ̀kọ̀ọ̀kan. no i don't mean for anybody ní date mi for anybody ní date but nǹkan kan máa ṣẹlẹ̀ sẹ́ẹ̀ mo tún tẹnu mọ́ kẹ́lẹ̀ mọ̀ kó dá mi lójú dábò bọ́ọ̀ lójú ṣá ẹ̀ torí àwọn kan máa ń sọ pé ah tani bọ̀ bọ́ọ̀ mélòó lára ẹ̀ ṣé ìkíní kan but ó dá mi lójú ni ó mọ̀ wọ́n tí mo sọ wà láì tàlà but eh, wọ́n lè fẹ́ ajá kí yorùbá nation lóòótọ́ bọ̀ wọ́n lè rí ajá nítorí pé ilẹ̀ oòdùà ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ oòdùà ó ń tẹ̀lé wa lọ ó ń ṣàánú wa lọ. gbogbo ọmọ yorùbá yìí náà wò fún ara yín wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ́ ṣó ń tàárọ̀ ṣe pé ni by fire by force làwọn ọmọ yorùbá tiwa tó ń wà nínú politics fi ń ṣe yorùbá tó fi ń ṣe tó fi ń ṣe òṣèlú tó bá jẹ́ pé wọ́n dáa ni kò dìgbà téèyàn bá làágùn káyé tó ṣe tiẹ̀ kò ní bàjẹ́ kò nígbà tí mo máa ń gba donation tí mo máa ń sọ pé a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí mi kì í làágùn jìnnà táwọn èèyàn fi máa ń dìde wàláì tí ò bá yà pé ni mo lè máa rìpíìtì ẹ̀ o pé ó yá mo ti dé o mo bá ṣe nǹkan báyìí o nígbà yẹn torí pé àwọn èèyàn rí i pé ó dàbíi pé ọ̀rọ̀ ẹni yìí ṣì ń lọ straight wọn kò jẹ́ kán ṣe iyèméjì mo kàn fi ń ṣàpèjúwe ni o màmá mo kí yín màmá mi now ṣéèyàn bá dáa nílùú tí n bá fẹ́ lọ president àbí mo fẹ́ lọ governor kò dìgbà tí bá bẹ̀rẹ̀ sí wá ń yọ àdápa yín nínú ilé pé torí pé o sọ̀rọ̀ kò dìgbà tí bá rán sójà wá kó yín níbi tẹ́ ti ṣe mẹ́gàrà ní Yorùbá nation no wọ́n ní pẹ̀lẹ́kùtù ó máa ń yọ obì lápò ìwà ló máa mú ọmọ jòkì tó bá yẹ pé wọ́n ti gbọ́n ni ìwà tí tọ́lọ́run bá fẹ́ mú yàn ọlọ́run ọlọ́run máa àìṣẹ̀dálẹ̀ ilẹ̀ ó máa ń jẹ́ kéèyàn ṣì wá wù ú gbà míì tí ìṣẹ̀dálẹ̀ afáfẹ́ ojú ẹ̀ hàn ní kedere pé ọ̀dàlẹ̀ lẹ́ni yà mọ́ ẹ̀ mọ́ ó yá máa wú jáde fún ara ẹnu ẹ̀ náà ló máa fi kó ba rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tẹ́ ti rí léèní tẹ́ ti rójú wọn lóríṣiríṣi pé olórí ikú ọ̀dàlẹ̀ ni wọ́n ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá mọ̀mọ́ wú wọn jáde ni bẹ́ẹ̀ ni ó mọ̀mọ́ wú wọn jáde ni ọ̀dàlẹ̀ ọbalẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ẹ jẹ́ ká wo wájú ká wo ẹ̀yìn ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ very soon sí i nígbà tí lẹ́kì tó gate tó bá yẹ pé èmi ni bàbá Tinubu ni èmi náà máa gbé bed pẹ̀lú security mi o mo máa gbé bed wá sí ibẹ̀ yẹn lóòótọ́ amọ̀kọ́mọ yín ló ń gbowó ibẹ̀ yẹn aládẹ̀ ni yín pẹ̀lú owó gbà bọ̀ láti mú àwọn ọmọ yẹn wálẹ̀ torí pé citizen of the country ni wọ́n ẹ̀yin náà lẹ forí wọn sábẹ́ abẹ́yìn kọ́ ni best landlord in Africa ẹ̀yin ni best landlord in Africa bọ̀ tẹ́ bá wọ Africa lẹ́ni ẹ máa mọ̀ ẹ máa rí i pé owó ilé yín ló wọ́n jù owó ilé yín owó ilé wọn ló wọ́n jù ẹ̀yin lọ sí ibi tó kọ́lé sí lóríṣiríṣi kẹfẹ́ lọ rẹ́ǹtì ilé mbẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ gbàgbós tó tápá yín bá ka láti rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn ẹ mi ní bú wọn bọ̀ a máa sọ àwọn ibi tí wọ́n kù sí àmọ́ bóyá wọ́n lè túnṣe ni bóyá ọlọ́run ọba dẹ̀ máa ó máa ọlọ́run ọba máa gbé wọn kúrò níwájú wa kán yé dínà wa. ẹ àwọn ni best landlord in Africa ẹ lọ rẹ́ǹtì ilé wọn ẹ lọ ẹ lọ sílé wọn kẹ lọ rẹ́ǹtì ẹ ilé wọn ló ṣokùnfà nǹkan tí ilé fi wọ́n lè kó dè ní bẹ́ẹ̀ ni ilé wọn ni ẹ wá máa sọ pé bẹ́ẹ̀ ni bàbá mi ní ìwà ọmọ ló mọ́ ọmọ ojú òkìgbẹ́ bẹ́ẹ̀ ni wàláì ó bẹ̀rẹ̀ pé owó yẹn ó ṣiṣẹ́ ń gbà kan bọ̀ náà ó sì òkìgbẹ́ yẹn gangan mi ìfẹ́ tutọ́ ni òkìgbẹ́ yẹn gangan sì ó ti nídìí kí gbogbo aṣíláyé báńdíìtì torí bí ìwà ẹ̀dá ìwà ọ̀dà báńdíìtì akọlù èèyàn kọ́lọ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ni bẹ́ẹ̀ ni ṣèbí tí ilé bàbá Tinubu ẹ lọ rẹ́ǹtì ẹ̀ ẹ máa mọ̀ ẹ máa sáré ẹ ní dúró Yorùbá dẹ̀ sọ pé ojú tó bá máa bá nìka lẹ́sẹ̀ ṣé ó máa ń tàárọ̀ ṣe pin ni kí ló wá dé ta fẹ́ máa deceive ara wa we don't need to deceive ourselves tálákà wa ń jìyà wọ́n wá ń tọrọ mẹ́wàá ẹ bá jẹ́ kí n tọ̀yìn ṣẹ́rí láti twenty fifteen títí di táìmù yìí láti 2015. fifteen títí di táìmù yìí Tinubu he is a Nigeria president since 2015, fifteen not Buhari tẹ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ bá sọ fún yín láti twenty Tinubu is a Nigeria president láti láti yà two thousand and fifteen ni Tinubu ti ṣe president bọ̀ ó fọwọ́ bá yín lo extra large ní nísìn ó fọwọ́ bá yín lo market final play market center final whistle fọ́ndẹ̀ máa fẹ́ play mo fẹ́ já yín tán àwọn fúlàní nù kọ́kọ́ o àwọn china àwọn china wọ́n máa endorse kankan fáwọn china yàtọ̀ sí police station tó sì ń gbé wá yìí wọ́n yẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni wọ́n máa endorse àwọn china wọ́n máa pín ilẹ̀ yorùbá sí méjì lẹ́bi ṣe nàìjíríà tún lera tí yorùbá bá sì wà nínú nàìjíríà ọlọ́run ẹlẹ́dàá wa ò lè jẹ́ ká sí nínú nàìjíríà tó nígbà yẹn o now wọ́n máa pé wọ́n máa endorse àwọn bìkan fáwọn china tó máa fi ṣe personal base wọn tó jẹ́ pé ilẹ̀ Ìgbò àti ilẹ̀ yorùbá ló máa fara pa ń bẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ gba àwọn bìkan máa fara pa ní ilẹ̀ haúsá gba àwọn fúlàní ló máa dibẹ̀ yẹn mú wọn ò lè fáwọn china ìdí ni pé haúsá ẹ̀ wọ́n ní àwọn náà ṣekúṣẹyẹ náà fẹ́ fi ṣe fáwọn ṣáínà yẹn wọn ò fẹ́ kọ́ mọ kókó nǹkan tó wà ní àbújá yẹn dèpòdépò pé àwọn ṣáínà máa wá padà báwọn máa du aṣọ rọ̀ tó bá di fúṣọ̀ àwọn náà gbọ́n ọgbọ́n ọgbọ́n àgbọ́njù ó máa ń pa ọlọ́gbọ́n gbà mí ẹgbà bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn final whistle náà fẹ́ play fún yín tẹ́ ẹ̀ bá mọ̀ èmi Saheed Ire àmọ́lẹ̀ tó máa mọ́ lọ́la kọ́lọ̀ ń dẹ́mi sí tó bá ti wá ń tọ́ mi màá máa sọ final whistle tó play fún yín I'm not into politics but I'm in the game in my experience mo lè experience politics Dada. tí bá fẹ́ play politics ah ah politics politics ya wèrè gan mo lè pè yín bọ̀dá lójú yín kí n pè yín láṣìírí lẹ́yìn that is politics bẹ́ẹ̀ ẹ máa wá wo àwọn tó ń lọ lé wọn tó lọ ń gbé owó fún wọn tó ń pẹ̀tì wọn dáhùn wọ́n ti bà kárí àwọn jẹ́ torí pé wọ́n ti jẹ gbèsè dè wọ́n gbèsè yẹn kì í ṣe pé wọ́n lọ yá owó agreement ni wọ́n mọ̀mọ́ lọ gbowó yẹn wálé ni so that àti padà sẹ́yìn nínú nàìjíríà kò ní lè possible látọ̀dọ̀ àwọn china àti ìlú àwọn india àtàwọn òyìnbó tó ń yáwó lọ́wọ́ wọn wọ́n fẹ́ kọ́jọ pín ilẹ̀ yẹn ni torí pé òun lẹ ṣe rí wọn tó jẹ́ pé gbogbo education àwọn ọmọ wọn knowledge àwọn ọmọ wọn financial àwọn ọmọ wọn kò sí ní country outside country náà wà torí pé wọ́n ti damage grand sílẹ̀ fún wa already tá a mọ̀ àjà fúnra àjà ń jì let me tell you the fact àjà fúnra làjà ṣe ń jì lọ́wọ́lọ́wọ́ Lagos State ló yẹ kó jẹ́ the number one of Yorùbá nation tó bá yẹ pé àwọn pípín yìí bọ̀ wá ṣe wá lóore ni wọ́n wá ń tọ̀ yín pé ẹ̀ṣọ́ mọ̀ pé Tinubu lè gba Yorùbá nation fún yín Tinubu wo ló máa gba Yorùbá nation fún yín Tinubu fẹ́ pa ẹ̀yin ọmọ Yorùbá dànù máa wéṣẹ̀ ẹ̀mí yín dànù bọ̀ kò ní wé kò ní rí ẹ̀mí wa wéṣì lágbá Èdùmàrè orí mi kọ́ kóníkálukú náà sọ orí mi kọ́ orí mi kọ́ yà Tinubu wọn ní good plan nìkan kan fún yín tẹ́ bá fẹ́ gbọ́ fact there was no have any good plan for you they are coming to kill Yorùbás they already turn us to slave but wọ́n rí pé slave yẹn ìyà ò tí mú wa lórí dáadáa they are coming to kill Yorùbá ẹ bá mi béèrè lọ́wọ́ Sanwó-Olú ọmọ tó lọ tó lọ jígbé lágége tó lọ fi àmì jígbé lágége ibo ló wà picture àmì yẹn wà ńlẹ̀ fídíò yẹn wà ńlẹ̀ evidence yẹn everything wà ńlẹ̀ ẹyẹ kọ́ sọmọ yẹn bó ṣe wù wọ́n wọ́n máa rí pé àwọn náà máa kàn dín ní New York full loaded torí pé ìgbà àsìkò kan ń bọ̀ ẹ lọ kọ́ lẹ́yìn ọlọ́pàá ò ní lè wọ aṣọ ọlọ́pàá sọ́rùn fún ọlọ́pàá lòun army kò ní lè wọṣọ army lásìkò ìgbà kan tó bá máa yá yorùbá ò lè kú báyẹn náà yorùbá ò lè kú báyẹn náà ṣèbéèyàn làwọn tó wọ uniform ṣèbéèyàn náà wọ́n máa pa yorùbá gbogbo ìgbàgbọ́ wọn nìyẹn báwọn máa pa yorùbá òun náà ṣe ń try láti pa wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́ wọ́n mọ̀ pé tẹ́ bá rí táìmù gbà kan náà kọ́ kó mẹ́ńtálítì ẹ̀hún ká máa bímọ ká máa ṣe kínní kí náà ti ń pè ẹran mi létí ìfètò sọ́mọ bíbí ẹni pé wọ́n pariwo ẹ̀gán ńgbà yẹn pílánì tán ní fún wa ló ṣẹ̀ṣẹ̀ ń jẹyọ léni tẹ́ẹ̀mọ̀ ẹ̀ wọ́n wá firi àwọn haúsá wọn bímọ ọjọ́ àwọn èèyàn yín wá ń pariwo pé ìfètò sọ́mọ bíbí torí ẹkọ́nọ́mì kọ́ńtírì nǹkan tán ẹ wò ẹ ká ràn wọn létí you see this, this picture ẹ jọ i think you are, you are with me ẹ bá jẹ́ ń sọ òyìnbó ẹ bá lọ tà bọ́ mo rò pé wà pẹ̀lú mi ṣe rí picture yìí mo rò pé dẹ́ni mọ̀ ṣe dá mọ̀ this is Pharaoh Pharaoh lẹ́ ń wò yìí <laughs> Pharaoh lẹ́ yìí èmi tí mo máa sọ pé ọlọ́run ọba mo máa sọ pé ọlọ́run lọ́ba ẹnìkan máa ń wò mí pé ah, bọ̀bọ̀ yìí ò bẹ̀rù ẹnìkankan o eh, this is Pharaoh ẹ jọ <laughs> mo fẹ́ kí gbogbo ẹ̀yin fáǹsì kẹ́ ẹ bá mi dá sí ẹ jọ kí ló ẹ̀ ní bọ̀bọ̀ tẹ́ ẹ wò yìí ṣe é rántí kó sọ pé òun lọ́lọ́run ayé olóyè <laughs> kí n máa pèrè àmì ní just ordinary human being mi ò àkọsẹ́ tó pa síwájú ní four one nine ọ̀gá ẹ farabalẹ̀ ẹ kó ṣìdànù jàre ọmọ haúsá ẹ kúrò mí ta ló pa síwájú four one nine bíbá yìí sè ẹ jọ ta ni Farao mo mọ̀ mọ̀ fi hàn yín dáadáa this is Farao now kìtẹ́ <laughs> ìṣekú ló gbẹ̀yìn Farao ẹ̀sìn ló gbẹ̀yìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ló gbẹ̀yìn Farao ẹ̀sìn ló gbẹ̀yìn Farao ẹ̀sìn ìyà ló gbẹ̀yìn ẹ̀ ṣe bó sọ pé òun lọ lọ́wọ́n ọba ẹ ká máa wo fíìmù bọ̀ díẹ̀díẹ̀ fíìmù yẹn ó play bọ̀ díẹ̀díẹ̀ ni róòlù tí ọlọ́run máa play láàrin yorùbá sáwọn ọ̀tá yorùbá yìí ah ẹ̀yin gan máa gbádùn ẹ̀ máa rí ẹ máa máa play fíìmù yẹn máa wù yín wò lójoojúmọ́ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ so fún gbogbo ìdí èyí ẹ̀yin tẹ́ ń bẹ̀rù pé ah olóyè ṣé wọn ò ní sọ̀rọ̀ ni ṣé wọn ò ní declare ni ṣé wọn ò ní ṣe ẹ lọ fọkàn balẹ̀ because kinní kan bẹ́ẹ̀ ni disgrace ló padà gbẹ̀yìn ẹ̀ kinní kan ló wà ń bẹ̀ ó gbọgbọ́n ibi tá a fẹ́ gbà ọ̀tá ò gbọ́dọ̀ mọ̀ kò sẹ́ni kankan tó lè jíwèé pé báyìí ni ìrìn àjò olóyè Sunday Ìgbòho lórí Yorùbá Nation ṣe ń lọ ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà kò sí ẹnì kankan ẹ gbàgbé gbogbo ilé tẹ́ ń gbọ́ àyà yín máa já hùhùhù ọkàn yín máa ṣe hùhùhù gbogbo yẹn gbàgbé ẹ̀ èmi sáyé lè lọ pé kẹ́ ẹ gbàgbé ẹ̀ mọ́mọ́ kan tí mò ń sọ kò sẹ́ni tó lè mọ̀ bọ̀ á bá oyin lójijì ẹ̀yin kàn ní kẹ́ ẹ mọ̀ múra pé tọ́ tí n bá ti gbọ́ ó ti yá ó ti yá náà nìyẹn ilẹ̀ bàbá wa ni kò gbọ́dọ̀ bà wá lẹ́rù ìkànsìn ó wà lórí péjú sórí eh, program mi bí ó ṣépè fún mi pé ó ní mo pe aṣíwájú ní four one nine ṣé mo pe aṣíwájú four one nine bí ni ṣèbí nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo wa ń rí ni mò ń sọ àbí kí ṣàwọn ni best kìíní in Africa ni ẹ ṣàwọn kọ́ ni ṣé mo bú wọn ni bára wọn ṣe máa ń gbóná nìyẹn tó bá ti fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ìdí ni pé tọ́ọ̀gì ni gbogbo wọn pátá gbogbo àwọn tó sọ̀pọ̀tì aṣíwájú Bọ́lá Tinubu ẹ lọ wo generation wọn ẹ máa rí i pé tọ́ọ̀gì ni wọ́n kò ẹ lè rí ẹ lè rí intelligent kan ẹ tó wà òkè táyé ẹ dáa tó fẹ́ràn ọmọ ẹ lọ́jọ́ iwájú kó sọ̀pọ̀tì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ lè rí ẹ gbà bẹ́ẹ̀ ẹ lè rí ẹ má dára yín láàmú bọ́tì ìgbà tó jẹ́ pé ìjẹkújẹ làwọn baba ńlá baba àwọn kan jẹ táyé àwọn ò fi dáa wọ́n tún wá bára wọn nínú orí ibú wọ́n tún wá kọ wọ́n tún wá fẹ́ kọ̀ntínú nínú orí burúkú yẹn òun lẹ ṣe rí wọn ní sọ̀pọ́ọ̀tì pé wọn díẹ̀ ìbá ọtọmọ táwọn náà ń bí generation wọn nǹkan tó. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know wetin una think for di comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload on a bye bye till I come on a Wednesday. Bye guys, customer next video. Bye guys.